mọ́lá fi ọlọ́ba àti àlùkò abúlé mọ́fàlá ìṣìbọ̀ ọlọ́ba bí àbùkátà wà láti ọ̀tí àmà lórí ọmọ náà gbogbo ọmọ pátá gbogbo ẹ̀kọ́ lọ bí mo lọ́nà àwọn ìyàwó lórí ọmọ náà láti bá ọmọ ọlọ́ba àwọn tó ń lóyún ní wà fúnta ìláyà lọ́ba àwọn tó ń tọrọ ọmọ wà gbọ́dọ̀ àwọn ọlọ́ba ẹnu ọlọ́ba bí àbùkátà wà láti ọ̀tí àmà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله تقاته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 هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام على المؤمن والمعين العزيز الجبار المتقدم سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد سميناها على بركة الله رواه داء الأمر اللهم اجعل في كلها نورا في بشرها نورا وفي سميها نورا في وجهها نورا ويمينها نورا ويسارها نورا وأمامها نورا وخلفها نورا وفتها نورا وتحتها نورا اللهم ايتيها نورا وعدم لها نورا ثم سميناها غلبة الله حواء بنت داود عمر اللهم يا مقلب القلوب تبلك البهى على دينك يا مصرف القلوب ثبت قلبها على طاعتك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام سميناها على بنت الله هواء بنت داود أمر اللهم اكثر أموالنا وأولادنا وبارك لنا فيما عاتيتنا وعدتنا حياتنا على طاعتك واحسن أعمالنا ما يرم رحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجنة للمتقين إماما صلى الله على نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون سلام على المسلمين والحمد لله رب العالمين أنا عبد العزيز ملا من كايل من كتب آيتية وهم يا لا أروي باب لسه مثل ولا تقول بجمال عوانكري لو كنت لغاك دي كايو قوات جاونا لو كنت باسم درون ولوبا لو كنت بيجي كده أورينا ملا عبد العزيز من كايل وني لا يدو أنت تودع كنت ترى لفاسنا على سعمك البركة نقص بكاس الحب والله لا إنا أعطينا وعليكم السلام ورحمة الله وبركاته وأعتقد في إقرار الإسلام في حدود الإسلام في في èèyàn tó fún ẹjọ́ owó kí ni àwọn lágbàáyé. ó kò bá nínú ẹgbẹ́ àtìkíkè ìdíjìmọ̀ ẹni tó ẹ̀ka rí pé wọ́n bu lówó ni pé ó dìgbà pé owó sùn nígbà tó yá àwọn tí wọ́n mọ̀ nǹkan lọ́jọ́ pé wọ́n mọ̀ sọ pé wo sàárà sí sàárà òkú ó pé sàárà ẹni ó bá mu pẹ̀lú tó wá fún ìgbó yẹn tó yẹ kó bá gbowó yẹn tí òbí yẹn bá jẹ gbèsè kí wọ́n fi lé àwọn ìpè yẹn ìpèsè ń bẹ̀ kí wọ́n jẹ́ kí kí mọ̀ tọ̀rọ̀ ìṣúná fúlàn sí wa pé kí bá bẹ̀rẹ̀ lẹ́rù láì tọ̀ tọ̀rọ̀ àbá àti ìṣúná ìbò ọ̀sẹ̀ máa ń bì báyìí àwọn akọlówó ńlá ẹ̀ ìwọ̀n ni a ilé ọmọ di sáàmù lórí òun ní alẹ́bí alẹ́bíkà ìwọ̀ náà ọwá ọwọ́ wọ̀ ọwá ìtú ń tì ní ìlú rẹ̀ ní ah! àà àti ẹja tó níwọ̀n àwọ̀ ọba wọn ni mo bù mọ́ ní àti mo wà ní yá ẹ̀rọ sọ̀lá àwọn kọ́tà olè wọ̀ rẹ̀ wá sí bí wà ní ìwọ̀ ọgbà ẹ̀kọ́ orí ìwọ̀ ọgbà wà kùtùbù ẹlòmíì olè bùn ìyàwó rẹ̀ àwọn obìnrin lè wọ́n ti wọn ó di wà so kí á kéèyàn lọ tọrọ bí fún yẹn ní kẹkẹ ìgbà ó di èyí tó bá ní kókó máa tọrọ ìfẹ́ náà kábíyè lọ mi jẹta nípa pé àwọn mọ́sáàtì ti kí ti bá dúró tó wó síbẹ̀ kí àwọn ọmọ ẹgbẹ́ ó lè gbé kọ́tọ́ ẹgbẹ́ mọ̀ ìlú rẹ̀ lọ́wọ́ sáwọn wá ìrànlọ́wọ́ ọ̀dọ́ fún yẹn gbà wọ́n sì wà bíbẹ̀ kọ́ ní kíkí náà gba ìsìlámù kọ́lọ̀ wọ́ra ṣe ẹgbẹ́ tí ó di yé wa. الله تعالى أعلم نعم Ọ̀nà ọ̀fún ní fọ́m ní ilé ìgbà. Ọgbẹ̀ àìmàtánì. Àìmàtánì. Ọgbẹ̀ àìmàtánì. Àní ìsìlá ń wà lọ́wọ́ ìpìsẹ̀ ní wà lọ́wọ́ gbànà lọ́wọ́. Láàbí Àrẹ́bì Christ, aṣọ ogun rẹ̀ ó wà ní dúgbò lẹ́gbẹ̀ẹ́ ó fi dúgbò lọ́dọ̀ yahood tó wà kọ́lọ́wọ́ sí sí ìfàwọ́ fún ó dé wa tó ìṣẹ́gun mọ̀hámàlà pẹ̀lú kristian ní yahood ó ní muslim náà asma ọmọbìnrin fẹ́nà àbí ìfọ̀rọ̀kọ́mọ́sálánà ọmọbìnrin kan bèèrè bọ́ yá àmọ́ mo ní mo gbọ́dọ̀ bèèrè fún ẹ̀bẹ̀rẹ̀ don sọ̀rọ̀ nípa kí mo dá sọ̀rọ̀ nípa mo dá sọ̀rọ̀ nípa bọ́dà ní ogun bọ́dà nípa pé sẹ́ni ọmọ ìbùnà kọ́kọ́ radiyallahu anhu nígbà tó kọ́ ọmọ ogun bọ́dà àwọn sẹ́mi ọkọ̀ lẹ́rú ó ti tún ń bẹ̀yẹn sọ́n tuntun lọ́ọ̀bà ó gẹ̀yìn lábìínú wọ́n máa ń kọ́ ọmọ àwọn tòṣèlú ogun bọ́dà so wọ́n bìlọ sẹ́ni ọmọ àwọn kàkọ́ ọ̀hún báwo wọn àwọn àbúrò wa ni àwọn ẹ̀gbọ́n wa ni àwọn ọmọ ìyá wa ni àwọn àná wa ni nípa báyìí wọn fẹ́ yí kókó ọgbọ̀n bá tiẹ̀ lọ ṣé nọmọrọ ni ìmọ̀lá ti ní kí ló bá máa ń bẹ̀ ìdúmọ̀lá ní kópa ìmọ̀lá máa ń bẹ̀ ọmọ ẹ̀ ní kópa ẹ̀ tó bá ní kí àmọ́ kò sí kò ní kẹfìrí bẹ́ẹ̀. àwa dé ìfúnpá ní àbúrò rẹ̀ ní ọba rẹ̀ kíkọ̀ níbi wa ni àà níta ah, mi yẹn méjì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ yẹn ti Ibrahim àwọn akẹ́kọ̀ọ́ níbi ìmú náà wọ́ ọgọ́kọ̀ ọ̀dọ́ níbi Ibrahim nípa yẹn rẹ̀ sọ sínú náà tí wọ́n fi dà jẹ́ ní aláwọ̀ ẹ̀kẹ́rù láwọn fáwọn láyé alẹ́mùn ọlọ́run fún mi wọn ọmọ tí wọ́n ń ṣe ni wọ́n mọ̀rọ̀ jà níbi náà ní ọlọ́run ìgbẹ́ ìgbẹ́ ìhùn lórí ìpínlẹ̀ ìdí ìbàdàn tó kàn yẹnu ọ̀rọ̀ ayé lè jì kọ́ ọ̀dì níbi ìkàlì ìṣòkè tó mọ̀ bí ọlọ́nkọ̀ wa rẹ̀ kó ọmọ ọmọ gbáàtọ̀ lùkà ìkú máa ń sọ́kọ́ náà fún àwọn sí àrípé nínú tí àwọn ni wọ́n ti bèèrè ọkọ̀ zainab ìyàwó àníbi ọmọ àníbi sílẹ̀ ọkọ̀ rẹ̀ kìfìrí ni wọ́n wá kó ẹ̀dá ọwọ́ láti fi gbà bèèrè ìdáhùn àwọn ìdáhùn obìnrin an kọ̀ bìtì bìtì dáwò nínú ọ̀rọ̀ yẹn nípa kọ̀ọ̀kan láti gba àríwá rí àti dá ìgbàwọ̀ ọ̀nà omi kọ́ orúkọ àti ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ìlànà ní ìṣẹ̀lẹ̀ kọ̀ mẹ́ àwọn kọ́lá ní ẹ̀mí àgbà fà ní ìrànlá rẹ̀ wọ́n ti rẹ̀ ń gbèsè wọn ní wọn ọ̀gá ní jẹ́bi kọ́lá rọ̀ ní àwọn àdá ti ń bèrè bèrè mi kéré ni bèrè ọ̀rọ̀ jùlọ gan nígbà tí àmì ìgbà mẹ́rin ti lọ́wọ́ rẹ̀ fún ìgbè mọ́nà gbogbo wọn ní wọ́n ìsìlámù òsì mùsùlùmí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n gba ìsìlámù nígbà ìsìlámù ìsìlámù ọkọ̀ ìdíyẹ láti wá dúró mọ̀dínà ìṣòkò kò sí ìlú ní àárín wọn. ẹnì kan ìgbésẹ̀ wọn lọ́mọ ẹgbẹ́ lọ́wọ́ wọ́n ẹ̀ kálá kò sí ìlú ìṣọ̀rọ̀ nílẹ̀ ìgbésẹ̀ wọn ọ̀tọ̀ ní ni wọ́n gbé ibùdó lánàá ni wọ́n láwù tààlà àlẹ̀ àwọn tí wọ́n gbé bọ́ọ̀ fún ọmọ ènìyàn ni wà bọ́ọ̀ rẹ̀ lọ́ọ̀ tí wọ́n fi lọ́ọ̀ rẹ̀ ó lè ti sáà bíi tọ́lọ̀ máa fi kà sínú agbo ìsìlẹ́m ó di ìwà àtúkò àti ìgbésẹ̀ lè sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọba mu nígbà wọn ni olóró fi bí bọ́ọ̀ bá mùsùlùmí kúrà fáwọn mẹ́ ó lè nà lọ́wọ́ nípa fáwọn mẹ́ ó ti tì mù àfọlẹ́mùrú ọwọ́ yóò wá lórí bíbá yẹn tí wọ́n kó wá wọn ẹbí ìkú yẹn wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ńkọ́ọ̀tì wọn ni fún jíkẹjọ wọ́n fi jíkẹjọ yẹn yóò náwó gan ìgbà yẹn wọ́n pa màálù ṣe wọ́n pa màálù yẹn tálà pẹ̀lú ẹ̀fíjì ní ìsìlá ní ọ̀sẹ̀ wà rí ọdún wálé wọn ni ẹ̀kọ́lẹ́mì nàìjíríà ni hmm. ọlọ́wọ́ sọ̀rọ̀ wa. Títí àtàkùn ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìrọ̀ ẹni alukọ́lù mufrid على كتاب التوحيد كتاب التوحيد رفعتي أبا محمد بن الدوهان كل شيء كراي كراي وانو تكاتلون لكو بسكويل الأربعة gbogbo ṣe fáwọn èèyàn ìgbàgbọ́ gbogbo gbígbà táwọn ìgbà kiri àwọn náà ti mẹ́rin àwọn muhammadu buhari in fact àwọn àfáà súnnà ń bá ẹ̀wọ̀n bẹ fún olùsọ̀rọ̀ àwọn bíbí àníwá àwọn afá tó fi láyé láyé sí pé mo lè sọ̀rọ̀ ẹ̀ náà àbí kọ́ bá tẹnu wọn wọ́n bí kàdù wá rí ọlọ́pàá bá fẹ́ báyìí báyìí wà náà tó lọ́n fún ní ẹ̀mí akin tó ń tẹ́lẹ̀ tó kojú wọn ilé àtẹ́ǹtẹ̀ ti ká ẹ̀mọ ìgbà ọlọ́run fún wa sí tó fi ti tẹ́lẹ̀ àti ìtumọ̀ la ilaha illallah muhammadu rasulullah ọ̀gbọ́yé nípa gbọ́dọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àṣà bẹ̀rẹ̀ sí iṣẹ́ òkúra náà kọ́ lọ́nà pàtàkì lẹ́kàn rẹ̀ nínú ẹ̀ làwọn ọmọ rẹ̀ nínú ẹ̀ náà ni wọ́n ti kátó madrid nínú náà ni tìsílà azulami nínú náà ni alkaul mufid nínú náà ni kaul sidid àwọn agbóhùn gbígbà àwọn tí a yìí tó yìí ká ń kalọ́ ní tìgbà nìrọ̀ ìmọ̀ wòlá náà ọ̀gáwa muhammadu nabil wahabi ọlọ́nkọba kọ́lẹ̀tì àrẹ lọ́ba àwọn ń bí àwọn èèyàn báyìí púpọ̀ torí bàbá yẹn ló ṣe ń jìnlẹ̀ lárúbáwá ti tó wà lónìí wọ́n jùlọ sí sí arabia nítorí pé ní a ti haram náà mẹ́rin náà wà ń bẹ̀ ìdáàmú àwọn àmì ànàsí àwọn mẹ́ kíkó ní pẹ̀lú fún wa àwọn ànàsí òfin lẹ́yìn rẹ̀ mẹ́rin máa máàlì àwọn àmàlẹ́sí láti mọ́ mọ́ síta dùwà bí ilé kọ́kọ́ kan àbá ẹlẹ́sìn rẹ̀ olúwa wá ìgbògbò gara ọ̀ ìmọ̀ kanáà ni àwọn àtàwọn yìí àmàlìkì sáfẹ̀dé àbú àníkà anábìlà gbogbo nǹkan tí wọ́n yìí wọ́n kó pa àtàwọn ẹlẹ́sìn rẹ̀ bí ilẹ̀ wá tẹ̀lé kù rẹ̀ lọ́dọ̀ wáyé gbà yìí á pa jùlọ láàrin ẹ̀kárọ̀ òjìire àwọn ìdí yóò sí ìdá yìí yóò sí nínú wọn tó nífẹ̀ẹ́ sí yóò gbọ́ àmọ́ kò sí àkíyà kò sí àkíkà tó yanjú kò sí kọ̀wé tó yanjú ìkọ́kọ́ wájú nígbà ẹni fẹ́ẹ̀sì ooo wọlá àìbà fi yorùbá ni nígbà wọlá àìbà fi yorùbá náà fẹ́lẹ́ àfẹ́lẹ́ àyẹ̀lá nígbà ẹ̀mọ́ tó fi gì nígbà tó ń fọkàn sí kọ́ yẹn nígbà tó ń fọkàn sí nìkan láti pa mú un lò ó kí وعليكم السلام دلال Sáàbì tàbí náà Buhari náà. Àtúkáwò tàbí náà Buhari náà. Àmọ̀dé náà wọn ní sí wọn irú àbúwà ní ìsàrìhìmọ̀ òlà òun báwọn sọ̀rọ̀bà mẹ́rin láyé mọ́ kéré òun ìdílé tábì yìí olóbi tó fi kí ọwọ́ tó dọ̀ọ́ lọ́wọ́ kò fi àìní wọ̀rọ̀ tó lọ́wọ́ wá lọ́wọ́ kò fi àìní wọ̀rọ̀ tó lọ́wọ́ wá lọ́wọ́ kò fi àìní tábì yìí ọmọ rìjáàl ọ̀nà tó gbà ọkùnrin ni wọ́n kùnrin làwọn náà mú tó gbà káwọ̀ tó lọ́gbà ó di ọ̀táwọn ènìyàn wá wí lónìí àǹsọ̀kọ́ ọmọ ìṣòro àmọ́ tó pè ní bẹ́ẹ̀ ni òun lọ bá òun fi fifteen years ju ìgbà Malik lọ pẹ̀lú Malik òun kò lò bá àmọ́ fi fifteen years tó dórí ju ìgbà Malik lọ àmọ́ tẹ̀wá tó wá dínà sí Mẹ́dínà ìgbà kìlà wọn gbé ó di wa ìgbà ìmọ̀ Malik Mẹ́dínà ló ń gbé dárò lè hijira ó ń pè mọ́ Malik ní mẹ́mọ́ dárò lè hijira ìmáàmù ṣáfì wọn pè ní ìmáàmù alùbẹ́yì tó yẹ bí ànábì lò ìmáàmù abọ́dún náà mẹ́ta sí ìmáàmù alùsùnà ọ̀dùnmá fúláṣì kúrẹ̀ làwọn mú títí là ń rúl àwọn tuntun àwọn bíjà ni wọ́n rúl ó ṣe jẹ́ pé ẹ̀yìn òtún bẹ̀rẹ̀ láti sọ bíu ìsúnà àbí kọ́ sọ bíu alámàmà ìmáàmù amadu náà mẹ́ta àwọn afẹ́kù náà lò tọ́rí àkọ́gbọ́ ọgbọ́n tó ẹlẹ́gbẹ́ wọ́n ti fi gáàsì àwọn èèyàn gbé ó ti kìjú ó di àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìsìn wọn méjì ó di yé wa mo máa ń pe àbúrò nípa àbò ìfòkàrà máàlì kékeré ìmáàmù dárò ìhìjìrà àṣàfihì ìmáàmù alùbáyì amazon ambo ìmáàmù alùsùnà wọ̀jọ̀mà ọ̀pọ̀ àwọn ìmáàmù yẹn kò ìmáàmù sọ́ọ́rí gbogbo ọ̀pọ̀ báyà àbáwọn tó lọ́nà kó kàgbà káyé rẹ̀ nígbà tàbí hmm? nínú àwọn afámẹ́rẹ̀ yìí hmm. nínú ìgbẹ́ àtàrà ló ń ṣáàtì náà ló sọ pé kí ní ṣe àwọn ènìyàn àwọn ìṣẹ́ òkọ́ Gbogbo wa gbà ní kí ní ṣe àwọn ènìyàn àwọn ọmọ sọ pé ànábìlì rà ìṣẹ́lẹ̀ ọ̀dọ̀ wọn máa sọ pé ìmọ̀ mọ̀sáwó yìí. Ìmọ̀ mọ̀sáwó yẹn ṣé jẹ́ ìṣàwọ̀ àti ìgbà náà. Bẹ́ẹ̀ni, ìyá mi sọ fún mi sọ orí ló kọ̀ rẹ̀ ní ó ní ṣe ní ó ní ṣe nílé lọ́wọ́ èèyàn tí wọ́n ma ìtìlú ìdàtàwọn rẹ̀ jálẹ̀ gbogbo àdúgbò ìṣẹ̀lẹ̀ wọn máa gbé ìlú sùdánù sórí báyìí káwọn di sọ̀rọ̀ ibi dáwọn èèyàn yìí ń sọ káàkiri nù. ọ̀pẹ tí wọ́n ní pé wọ́n mọ̀ pé mo sport mo gbọ́dọ̀ àyíkọ́ fáwọn kan níta nígbà yẹn. wọ́n lọ bí sport àwọn méjì àlùmẹ́ta lẹ́mẹ́gbà ní gold medal silver medal and bronze medal àbí àwọn kan wá gba chat ránkọ̀ láti sọ́ọ̀t níbi wọ́n gba two gold medal àwọn kan wá gba ten eh, silver medal àwọn gbùsọ̀hún àwọn kan wá gba two gold medal wọ́n bá ń bọ̀ wá lẹ́bùn tí ah, àwọn oníṣàṣì ẹni wọ́n wí ní tó pé dídá ni wọ́n pa lẹ́ẹ̀kọ́ yìí àwọn gbogbo ọjọ́ kò fi ọ̀kan ti ẹni omi tí ó dà gbogbo wọn tí ó mẹ́wàá náà kò fi ọ̀kan ti bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn sàábà bẹ́ẹ̀ lọ́rọ̀ àlébí náà ọ̀rọ̀ àwọn sàábà ó lè bá ìsọ̀rọ̀ kò fọ́ọ̀rọ̀ lómi náà ó ní ọba tí ẹ̀dẹ̀ lábìnrin ọmọ abbas wọn tí wọ́n ti a ah, kí ló ti yóò ṣe pa àlùyẹ́ ńdúlà àlékún ìhìjá tẹ́ńdúlà àlékún ìhìjá rà ẹgbẹ́ náà rọ́dù kù nílé lórí ìdí nípa níbi yìí pé èyí wá sọ pé àwọn kan ló mọ̀ ẹwà àwọn kan ló mọ̀ tó tó tó ọ̀rọ̀ ohun òṣìṣẹ́ bọ́lọ́mù bẹ̀wà níbi aláàrọ̀ ọ̀sọ̀lọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sí àwọn sọ́jà sọ àwọn tábì kíkọ̀ sí lọ́rọ̀ ọmọ ó làwọn sọ́jà kọ́kọ́ ẹ̀rọ̀ mẹ́pò ṣùgbọ́n akálùbínú àbí akálùbínú àbẹ́yì gbẹ̀yìn gbẹ̀yìn ló gba ìsìlámù gbọ́n yẹn tàbí ìjìyà ló gba ìsìlámù duka sanata bi madina ibn abdul qadir shi na khalid bin walid bin islam abin yaje wa sallahu kullu abdullah bin auf an go go islam da dare bere kuma ne ya khalid bin walid wa ne ko هي جلوات الآن يا خالد رضي الله عنه أثير أمر الله من يا خالد خالد دعاني وأصحابي دعاني وأصحابي من كانت bí a ṣe kárí mi ẹ ń sọ́kọ́ ọ̀rọ̀ yìí lọ pé àwọn tó gba ìsìlá lẹ́yìn fún mi ṣe àbí mi ó ní dáa ní ìtumí ìfọ̀rọ̀ àwọn sábẹ́ mi lọ ọ́n ní àárín ẹni kan ní àwọn tó àbí kí bá bí gbára lọ́gbà ó ló gbọ́ ọ̀bẹ̀ ní bọ́lága ní oṣù gold ó lè ganu yín wá fi ojú tó kú rárá kò tí dàbí mú gbọ̀dì kan náà mi ó di ẹyí àbí gbẹ̀yìn gbẹ̀yìn ó di ẹyí gbẹ̀yìn nìyẹn ẹ wo fúnà ọmọbùnà àkọ́ bí ọ̀nà wọn fúnà àbúrò fún lèèmọ̀ àbúrò Sufyan ọ̀rẹ́ ọ̀mọ̀yà ni ọ̀mọ̀yà olùọ̀gá Bilal tí àwọn alọ́fíde àwọn Bilal wọn máa ta ọ̀mọ̀bẹ̀rẹ̀ lé àwọn ọ̀mọ̀yà lórí tí ọ̀gá bá pè é àbúrò ó níbi tí ó báyìí ó ní owó wà lóòrùn tí ó sì ta àṣẹ àtẹwọn lórí gbà tí ó ti ń gbóni lọ àwọn adi pé àti ń ṣe na àgbáyàjì tọkọ gba ìsáwà náà tọkọ gba ìsáwà yóò tó ká gbọ́n mà àbúṣù fi àwọn bẹ́ẹ̀ wọ́n ti kọ́ lójoogun àwọn àkàrà lójoogun bá wọn ṣe àbúṣù fi àwọn àlọ́kì òun tó kọ́ gba ìsìlámù kí ló wá ṣẹlẹ̀ tí wọ́n bá kó táwọn òbúṣù fi àwọn àlọ́kì bilal bá bọ̀ á ìyídùnà òṣèyídùnà ọgbà wa nù àwọn ọgbà alọ́yọ̀ òkòlòkò ẹrú ọgbàkọ̀ ìfà jùmẹ́yìn àwọn àbúkù báyìí ọmọ àfúnmẹ́yìn fún bilal dúdú báàkì ilé làwọn ọmọ kiri àkùkọ àwọn àbúkù báyìí wọ́n ní ọlọ́run kan ló kú sí ìdáwà káàkiri pé gbogbo àwọn lè ṣe káàkiri dípò táwọn lè dé bẹ́ẹ̀ ni kò ní ìdáwà títí tí ó fi dípò ìsìláyè àwọn sọfíà àwọn òbí wa kékeré nìyí àbí gbogbo kékeré nìyí wá wo ọjọ́ káyé wọn ẹ pé abẹ́rẹ́ gbèsárì àwọn ọ̀rẹ́ wa kí ilé sọ̀rọ̀ yẹn bọ̀ tà ọ̀rọ̀ náà ni mo wà máa sọ. ó sọ fún Bilal pé ìfìlábáwà bí ọ̀rọ̀ agbé déyìn náà yorùbá máa ti sọ pé ìsílẹ̀ àti ilé yìí gbòrògbò àbí láwọn fúlàní máa sọ pé gbòrògbò kí lọ́mọ pé gbòrò làwọn kan wọ́n ní ìwé ti lágbára àti ìwà agbára bí àmì ìtàrí jùlọ sí kẹjà ilé yà ìwà àbúṣe ti ẹwọ́ àbúgbọ́rì ìwà àjà ilé ẹ̀kú fún ìṣàyè rẹ̀ ìtàrí jùlọ sí kẹjà ilé yà ìwọ ni arákùnrin ti kẹjà ilé ẹ̀kú fún ìṣàyè rẹ̀ láti rántí sáàrí iná àbúzọ́lù gẹ̀ẹ́sì pàlẹ̀ lórí ẹ̀ka níbi báyìí níbi mo fi sóhun ẹ̀fẹ̀rẹ̀ tẹ̀mí ló ń bẹ̀rẹ̀ kò fi gbọ́ ẹlẹ́ kí mà fún ẹ̀mí sọ́hun kò sì rí àforíjì rẹ̀ sí ní ara ya ọmọ ẹ̀mí ti forí hàn mi kọ́ máa ń fi tẹ̀mí tí kùránù wà ìtẹ̀ní mi ní ti tí kùránù wà ó ní yẹ wa bí ẹni ọ̀rùn fi dá yìí ó ní yẹ wa àbúrò bí ẹni ìdìbò aláwọ̀ yẹn lọ́pàá tó pa mẹ́ẹ̀ àwọn kan nígbà lóun pa ìgbòrí alájọ ìgbòrí kẹ́ni ti ìgbòrí náà tó wá mẹ́ wọ́n bá wọ́n fi ṣe ìṣẹ́lẹ̀ ní fúnṣẹ́ àbúrò fúnṣẹ́ àbúrò àrùbí fárí wọ́n ní oníṣẹ́ ẹ̀rọ wọ́n lórí ẹ̀rọ tó ń gbà ẹ̀rọ wọ́n ní ní àtọ́jú ìṣẹ́lẹ̀ ọdún ti bẹ́ẹ̀ sọ ní ọdún ọdún ẹ̀rọ ọdún ọgbẹ́ ìgbà gbé ibrahim òyìnbó ni àbí ìdílé lọ jẹ́ ni káwọn yàrá ní nípa àníbi bẹ̀rẹ̀ àrí onígbọ̀ pẹ̀lú àdìyẹ àti sísè ìgbà ló tẹ̀láyè which means àníbi tẹ̀láyè sí ti sísè ìgbà tó tẹ̀láyè gbèrò ọ̀rọ̀ ẹ̀ wọlé tẹ̀wọ̀ àbí ìdílé àná ọ̀dẹ̀ gbèrò ọ̀rọ̀ ẹ̀ tẹ̀wọ̀ abdullahi bin jarir tó ń sọ pé láyé àníbi sàláwà lè wọ̀ sí ìdàgbẹ́ báyìí báyìí báyìí làwọn ti dé

رب من أنت يعني كان إسلام بن مالك ولا عنصاري رضي الله تعالى يصلي لقومه هوني ما كان لا بيقول أما راد أما دبوره أما راد دبوره هوني ما هو ضعيف بصرا يبين الألام يبين الألام يشكر عليه الذهاب إليه إما نيلا لك لسي بتوان ينوى ذلك الكفرون كما فيه كل ذلك الألام طلب من النبي صلى الله عليه وسلم أن يخرج إليه يصلي في مكان في بيته يتخذها يتخذه مصلى الله سبحانه وتعالى لم يقبض لي لكن لا يكفني كما كان به أول ما جاء إلى شيء بيضعون يعني ما ما بعد كواد لي كما كما كما كما به فخرج إليه النبي صلى الله عليه وسلم وما أطرف من أصحابه هم على سبيل الله وجماعة وأصحابه منهما أبو بكر وعمر رضي الله عنهما كما تقولنا سيدنا أبو بكر وان به عمر بن الخطاب رضي الله عنهما لما دخل البيت قام وليراقبه قال أين تريد أن أصلي يعني يقول لك كيف تكون به يقول لك كيف تكون به قال صلي ها هنا لم يكن لك قال نواتي فعاشر إلى نهاية من البيت قال نواتي بموليه بموليه فصلى بهم النبي صلى الله عليه وسلم كركعتين النبي واكي ركعة مجي ثم جلس على طعام صنعاء له بين وعدق يونجي سوق يونجي سوق وما يونجي ايه اما الصحابة رضوان الله عليهم اجمعين يجلس كايتو يجلس اما وقت اللي جاي قتلين بكر يجلس أول وقت يونجي وده يجلس يجلس يجلس ó di wọ́n kò sí pé ń bí àwọn kò sí pé ń bí kúmà wọ́n kò sí bí ó di yẹn náà ti gba ẹ̀rọ àgbọn lèmi àtìmọ́lé ni káwọn pé òun yìí ń gbé àwọn èèyàn wọ́n á jẹun ní ilé òun ìbèrè pápákùnrin ilé àìkú fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fi nìyẹn ìbẹ̀rẹ̀ tí wọ́n tí wọ́n dá àdúgbò ìdáàlú ti bàtẹ̀rù náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n jẹun bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ مالك بن دهشم دهشم ما صور القرق لكني ابن دهشم هو منافق منافق ماني هو كل منافق ما هو هي ما فيه منافق كم كتله هو منافق ولا منافق ماني قال رسول الله تقول عقل انا ما سمعنا انا سمعنا أليس قال لا اله الا الله يريد ذلك وجهه لا إله إلا الله اللهم يقولون أنت لا إله إلا الله أعرفني نفسي ثم قال إن الله حرم على النار بين يجب أن يعلم السبيل وفينا من قال لا إله إلا الله أنا بقول لا إله إلا الله يبتدي ذلك وجه الله في وجه في وجه الله لا تبعني الله سبيل وفينا لا تسوه نعم أن يقول هكذا وقلت خلق يعني منافق لأنهم لا يدرون عما في الكتاب هو مدوع من لا فلا إلى الله هو في كلامكم يجب الله عنهم ذات المنافق أي مثل المنافق أي أما تكلم المنافق قال لك أنا جاي وقيمون لا لا تكلم munafiki munafiki no ìbámu ó ti yé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa bí wọ́n fún wọn káwọn ẹ̀kọ́ wọ̀nyí kí ká ń kà lásán celtic à ń kà káríbi àmúlò ó wọ àwọn àwárí wọ́n fi jẹ́ fúnnáàlì tó yẹ kí ni tó yẹ kódà ó yẹ ní pé àwọn ọkọ̀ àpá fúnnáàlì kò sí kò sí kò sí kò sí àríyá àlekí tó ń kò fèrè kò sí kò sí wọn ní munafik kò sí wọn ní munafik ó di àwọn ní ìsìnkà sí nálì fa àwọn workout àwọn onígbà náà wọ́n workout lórí sí nálì wọ́n sì ti tóbi sí nálì kan ní monafik ọgbọ́n ní monafik wọ́n sì tóbi sí ìdòwò kan tó ń kẹfẹ́ rẹ̀ ọmọ ya mi Islam ọmọ ya ma dúró ní mẹ́ta wọn yẹn má tẹ̀lé monafik tẹ̀ ní káfẹ́ káàlì gbá ọ̀gá láì mọ̀ fún wa ní àgbọ̀nbí dáa ni ọ̀gá lẹ́yìn ní ọ̀gá lẹ́yìn ní ọ̀gá láìmọ̀ kan jáì ní mọ̀ ní wà lè gbèsè àfáàsì jìmọ̀ ní ọ̀pẹ́ ní frank àti kòkòrò bí èdè ìgbàlódé ó ti ṣe wà wọ́n ní ma fẹ́ fún yàn tí wọ́n ti mọ̀ náà ti pè é níbi ọ̀pẹ̀n káfẹ̀ ọ̀pẹ̀ káfẹ̀ ó ti pè é níbi káfẹ̀ kọ́lọ̀ bí kò sàmì ọ̀kan نعم نهاهم أن يقولوا هكذا لأنهم لا يدرون ما أمر في قلبه أنه يشهد أن لا إله إلا الله إيه، وهنا الرسول قال هكذا لين ينسوا يعني لأن يبرئ الرجل وقال لكم يا أبو واحد إنما أتى بإدارة عامة إدارة عن جنرال جنراليز قال على إدارة لأموم اللفظ ذلك خصنا يعني لأن الله هرم على النار ولو نسلي من قال لا إله إلا الله لا يبتغي بذلك وجه الله وجه الله ونا أن يطلق أن نطلق ألسنتنا وواقف هذه ما الله لعباد الله يوم يرونه الذين ظاهرهم الصلاة ودخل على ودان المسلمين يكون كلمات المسلمين لا أدلوا ونقول هذا مراع كل شيء مني كل ما شيء من iṣẹ́ ọ̀gá gbogbo rẹ̀ yìí àgbà iná ni wọ́n ní arákùnrin kan fún bídà kan pé ẹ̀sùgbà tẹ̀ ń kíkọ́ nǹkan àgbà rẹ̀ sí àrí mi ní ẹgbẹ́ ẹ̀sùgbà sí àrí mi ọmọ sẹ́yìn náà dá sí àrí mi rẹ̀. ẹ̀sùn tí ọ̀gbọ́ra wa ẹ̀ ní ọmọ sẹ́yìn náà dá sí àrí mi rẹ̀ àbí ẹ̀ tó inú bẹ̀rẹ̀ lẹ́dí sí mi ó di ẹ̀mí ó ní lábẹ́ fún olùkùkù tó ń gba tó àwọn akẹ́kọ̀ọ́ bí kárí rẹ̀ àti kárí rẹ̀ tó mọ súnà níbi làwà ẹlẹ́yìn wá lẹ́fi ti tẹ̀síwá àjọ ó sì sí ìdànù ọ̀nà ọ̀nà ní ìjà náà ni ìjà náà ni kúlùjọ kúlùjọ náà ni káàrùn mọ́ wa náà فنقول هذا فنقول هذا من هذا كل شيء هذا فاسق إليه فاسقني وما أشبع ذلك بالبين لأننا لو أخذنا لما نظن حضرة الدنيا والآخرة كما ليه على بعض السلمي اللي آيات عمو فتحده عمو تبقى ما علوه كثير من الناس يظن بهم سوءا وقلت عمال ليه بوكشوان ولكن لا يجب أن يقول ذلك وغارهم صلاح نقل يقصدني بالقي واحد بعدين يداني على هذا قال العلماء قيل فلما فضل يرحم من مسموع بمسلم ظاهر وعدالة كما ليرو بكل مسلم حرام كما ليرو بكل كون خليل كما ذلك يقول أما أتلالونغو أما أتكنا جانا دي ونوي أتلالونغو أما أتكنا جانا دي ونوي الله تعالى أعلم قولوا إن الله حرم على النهر بكم قيل لهم وفينا من قال لا إله إلا الله يقول لا إله إلا الله يبتدي بذلك وجه الله إن الله في وجه اليوم أي لنا من النهر الله نسلي وفنا أي منع النار أن يسلبه يسلبه كان سوف نكوات جدوى لديه قول من قال لا إله إلا الله أي بشرط الإخلاص ولو شرط يتقاضي بذلك اليوم على الإخلاص يعني كانوا conditions لا إله إلا الله يعني conditions لا إله إلا الله شوف من conditions لا إله إلا الله méje thank you very much ìtàwọn fún wa aláàkọ́ni ní wọ́n fi hàn lọ́wọ́ alẹ́kìdásù almunafi del shirk bá kìdìní asidik ben almunafi kìdìní ìkọlẹ̀ ẹ̀ àwọn fún méje àwọn mímẹ́jọ méje yẹn fún ìgbà méje ni ìgbà agbára ọdún ọdún méjì rẹ̀ wọlé rẹ̀ nígbà tó wọlé ọmọ kọ́ àbúrò mi ní ọ wọ́n fi fún ní náà kàrí ọmọ tí mo ti fi mo fi gbọ́ mọ́ ẹ̀ fi káyé ti di ọmọ ẹ̀yà ó di ṣe àwọn sámi rẹ̀ ọ̀kan alẹ́kẹ̀jẹ́ yẹ́rì pé òun kí ni alùpùpù tó máa yóò gbèsè nínú nílá àwọn tó pé àrkánu kíní ni ìgbà àwọn afáàní alùpùpù tó máa yóò gbèsè nínú ẹ̀ pé òun ọ̀sán kúrò bí máa yúbà mi dùn ní láìlú wọ́n ní eléyìí arkanu láìlá méjì nafiu wal islam bọ̀dọ̀ tí ó ní àbá àbúwá sí láì fún mọ̀sùlùmí ní ìṣòro náà ọbẹ̀ bí ṣe tó ń pa kàmá ṣùgbọ́nù náà lọ́wọ́ kọ́ mọ̀ pàápàá àfáàyàn ọbẹ̀ fún ní ẹgbẹ́ àdìmú náà alẹ́ mo ti sọ ní ìsìn àbí ẹni mo ti ti ṣèkì ah, mo ló fún àṣìdìkì الصدق مع المنافي الكذب على علمه ها ها وقال بقى هذا ينفع له المنافي ارجو مع على انا تعال سابعه rí àtìmọ́ sínúgbò ọgbẹ́ kúrò jíjára wa ìjọba tó wá bẹ́ẹ̀ fi ọ́ ọbẹ̀ sí wa alẹ́ ìlú alìmọ́nà sílẹ̀ ẹ̀rọ àti àlùbìlẹ̀ jáàrì ó yẹ ها العلم المنافي للجهل ما تقولوها ها ودلوا ده ودلت حي ها محمد يا هلو ها المنافقة نعم المنافية ها للبغض للبغض نفسي اقول نفسي بسمها هو قلت كده على يعني ايه هو هو شروط الله لله ẹ káàmù wọn bá ti mú oríkèérí kan àwa rẹ̀ ṣe wa lẹ́yìn náà ni ìtumọ̀ tọ̀síìdì jẹ́jìnà alùpùpù wa kàtí bàtà alẹ́kìláàfù alùmùnáfẹ́lẹ́ shark alẹ́ẹ̀lmù alùmùnáfẹ́lẹ́ lẹ́gbàl alùmùnáfẹ́lẹ́ tọ́dù alùmùnáfẹ́lẹ́ alùmùnáfẹ́lẹ́ tó gbẹ́gbẹ́ alùyàkẹ́yìn على اليمين المنافق بالشك سكت ما ما ما سكت ما وجه أنا بحكي بالدين اليقين المنافق بالشك الإسلام قد لدي أمثل ابن على الإسلام ها أقول أقول ها تسليم المجادلة بالنسبة الترك حجز في الجلسة لوبا انا وصلت الميك اويا انا يواني كان تفعل لا خلوه انا وقع يوكا أيوة، انا اتسربين مع المعلوم انا باسا هدين ما لا انا عبد اللطيف حاسة يقول نعم القبول ها أه. لا يريد بجد بجد بجد مسائلين يفهم بجد أولين بجوا كما ما تمر شركة على واني oh very very important بجوا بجد شروط أصلا واني على إخلاص ما تقوين بجوا بجوا في يوم مثلا يلو كما لاري نعم نعم صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته والمشيد بالباج ومشيد بالباج باج أنا وانت مزيدان تسكن في مي أقبل بابج ماني بلاني أنا أقبل بابج إنما أنا بجاني يا يارونك أمس سليمان نفسي بلاني مولدي أنا إيه أبدي يعني ìpàdé sí bídà á ti bá ní ikú bídà sí ìdá wọ́n máa lọ rẹ̀ fún mi pé àwọn ọmọ mi àwọn ọmọ òun wá fúdọ̀ mi sùn pé mo ní bídà ní mólùdì mo wá ní wọ́n jìbì bídà ní bídà ní mólùdì àwọn ọmọ mi lọ mi pé bí a sì náà ní àbí sẹ́yà wọ́n ní bẹ́ẹ̀ rẹ̀ fi ẹ́ bídà ìgbésà gbogbo ara ẹ̀ káyà sáré rẹ̀ wọ́n ti parí ọ̀rọ̀ ẹ̀ nìyẹn ó sì yé ọ̀rọ̀ àwọn alùsùnà pọ̀ wọn lọ́mẹ̀ wọn ò lẹ́nu ọ̀rọ̀